Ẹ káàbọ̀ sí abala kini. Welcome to the first segment of this class. Lori abala yi a ó kọ́ nípa álífábẹ́ẹ̀tì Today we shall be learning about the Yoruba alphabet. Álífábẹ́ẹ̀tì márùndínlọ́gbọ̀n ló wà nínú èdè Yorùbá. We have twenty-five alphabets in the Yoruba language. Ṣùgbọ́n kí a tó lọ jìnnà, ẹ jẹ́ kí a jọ̀wọ́ gbogbo álífábẹ́ẹ̀tì yìí lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ máa bá mi follow me. Ah! Ah! Ah! B! B! B! D! D! Phi. Phi. Phi. Guy. Guy. Guy. B. B. B. E. E. E. G, G, G, key, key, key, li, li, li, mi, mi, mi. ní ní ní o o o ọ ọ ọ. Beep. 里里里，c c c 十十十 t T T。 u wi wi wi yi yi yi. a ó ṣàkíyèsí pé mẹ́ta nínú àwọn alífábẹ́ẹ̀tì yìí ló wáyé lẹ́ẹ̀mejì if you are observant enough you should notice that three of these alphabets are recurring in the pattern. A ati Ẹ, e, O ati o. C ati Ṣí. E to bá lọ́mọ lábẹ́ là ń pè ní Ẹ. E. with dot is called he. O to bá lọ́mọ lábẹ́ là ń pè ní O with a dot beneath it is called họ. Sí tó bá lọ́mọ lábẹ́ là ń pè ní ṣí. Sí with a dot beneath it is pronounced as ṣí. A ó tún ṣàkíyèsí pé álífábẹ́ẹ̀tì kan wà nínú èdè Yorùbá yìí tó gbọ́mọpọ̀ sẹ́yìn ìyẹn ni If you are observant enough, you should notice that there is a particular alphabet in this pattern that carries another alphabet with it. Gẹ́gẹ́ bí a ṣe ní fáwẹ́lì àti kọ́nsọ́náǹtì nínú èdè gẹ̀ẹ́sì náà la ní nínú èdè Yorùbá just as we have vowels and consonants in English language we equally have it in Yorùbá language. Àwọn fáwẹ́lì èdè Yorùbá àwọn ni èyí a e ẹ e, i o ọ u gbogbo àwọn yòókù tí kò sí lábẹ́ alifábẹ́ẹ̀tì wọ̀nyí consonant ni gbogbo wọn the vowels in Yoruba language are the ha e e i o ọ u every other one falls under the consonant ní báyìí tí a ti mọ èyí ẹ jẹ́ kí a gbìyànjú láti ka àwọn alifábẹ́ẹ̀tì yìí fúnra wa kí a sì tún ṣe àṣàyàn ìmọ̀ fáwẹ́ẹ̀lì àti kọ́nsọ́nàǹtì gbogbo èyí tí ẹ bá ṣe pẹ̀lú yìí ẹ fi tó wa létí tàbí kí ẹ fi ránṣẹ́ sí wa lórí ẹ̀rọ ayélujára at àrẹ̀mọ Gemini tàbí at speak èdè lórí ẹ̀rọ ayélujára Twitter now that we have an understanding of the alphabet in Yoruba language let's try to do an home assignment and work on reading out the alphabet identifying the vowels and consonants in Yoruba language Remember to tag us on social media handles, especially Twitter, at Àrẹ̀mọ Gemini, at Speak Èdè. A ó máa retí láti gbọ́ látọ̀dọ̀ yín o. We shall expect to hear from you. Ó dìgbà kan náà. Bye.